ọlọ́run ló gbéṣẹ́ rẹ̀ dé kọ́lọ́run ọlọ́jọ́ òní kó dákun dábọ̀ kó mọ̀ gbé àdánwò tí ó ga ju ẹ̀mí gbogbo wa kó mọ̀ gbé kàn wá. lẹ́yìn ọdún mẹ́rin gbáko lẹ́yìn tí bàbá yìí ti dúró ni wọ́n tó padà ṣe ìgbéyàwó pẹ̀lú arábìnrin mm. tí ọlọ́run kádàrá gẹ́gẹ́ bíi mọ̀mí jí ò lé mm, mm. ọmọ ìjọ wọn ni o ẹ gbọ́ wa dáadáa kì í sì ṣe wípé alàgbà wọn wà lé lọ́rùn láti pé àwọn sáfẹ́ fẹ́ dandan dandan ẹ̀mí lọ kọ sí wọn. wọn ò sì bá sọ̀rẹ́ kankan tẹ́lẹ̀ wọn ò sì bá sọ̀rẹ́ kankan tẹ́lẹ̀ wọn ò ṣe you see you know kankan sí. ẹ̀mí lọ kọ sí wọn mm. pé ẹni yìí iṣẹ́ ìránṣẹ́ dùn àwọn náà la mm. bí ọlọ́run bá lè kádàrá tó bá lè mú kúnra tó mm. lè jẹ́ kí ọ jẹ́ pátá rẹ̀ wọ́n jọ máa jèrè ọkàn papọ̀ iṣẹ́ ìránṣẹ́ ẹ kéde ìyìn rere ẹ tàn kálẹ̀ dáadáa. màmá tó wọ́n mi dàgbà màmá tó bí mi sáyé. kábọ̀wélẹ̀ tó bẹ̀ ń wò ní àsìkò tí ọlọ́run kádàrá ti dadi jí o tí wọ́n pe mọ́ jí o tèní mm. wọ́n jẹ́ kán mọ̀ gbogbo àwọn nǹkan tí wọ́n rí àti gbogbo àwọn nǹkan tí ọlọ́run sọ fún wọn ìyá àti bí náà àwọn náà sì gbàdúrà lé lórí. Ah wọ́n rí i pé kò eh, sábúrú kankan bẹ́ẹ̀ káwọn oṣù eh, adérọ́pò pé ọlọ́run ọlọ́run ò bínú sí i hmm. eh, wọ́n ṣe gbogbo ohun tó yẹ kí wọ́n ó ṣe lọ́dún two thousand and eleven ni wọ́n ṣègbéyàwó pẹ̀lú bógo bó ṣe ń jẹ́ tọ́lọ́run lọ́wọ́lọ́wọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí hmm. mọ́mí jíò wọ́n ń bẹ lọ́ọ̀dẹ̀ dàdí jíò ṣùgbọ́n nǹkan kan ṣẹlẹ̀ tó jẹ́ wípé kíní yìí ni ò jẹ́ kí ọkàn wọn ó balẹ̀ ọlọ́run ṣoore ìdùnnú fáwọn náà nígbà tọ́lọ́run ó sì gbèsè rẹ̀ dé mọ́mí jíò àná àwọn ọlọ́run ṣe rú ọrùn mi fún wọn ọrùn rú èmi báyìí hmm, lọ́lọ́run ṣe fún mọ́mí jí o ọ̀dálà ìsìn kàmọ́ fọlọ́mọ mọ́mí jí o tòní náà tí wọ́n ti wá gbé hàn ní padà take over. mọ̀mí adérọ́pò. mọ̀mí adérọ́pò hmm. adérọ́pò kọ́ ló kọ wọn pé tí wọ́n di adérọ́pò wọ́n mọ̀ rò pé mrs adérọ́pò ni mọ́mí tí wọ́n di adérọ́pò mọ́mí tí wọ́n di adérọ́pò tí hmm. wọ́n padà take over ọlọ́run ṣerú mi méjì míì náà fáwọn náà. àwọn náà bí méjì. níkọ̀ yìí gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wá káàkiri àgbáyé nǹkan kan mọ̀ ṣẹlẹ̀ mọ́mí G.O. wọ́n ké gbàjarè tọ̀ wá wá lórí ètò múlẹ́rọ́ nìkan ní fresh wọ́n pé ẹ dákun kórè àtọrùn ẹ gba àwọn ẹ ra kalẹ̀ ẹ bá wọn tẹ pẹpẹ ọ̀rọ̀ yìí lórí afẹ́fẹ́ kí ni káwọn ó ṣe hmm. ìgbésẹ̀ wo ni káwọn ó gbé kí ni tó ṣẹlẹ̀ gangan ah. ẹja dojú ọjà ká padà ẹ kú kalẹ̀. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. star five five five star pin hash. baba junior you don dey talk for dream again. star five five five star pin hash. which one be star five five five star pin hash again. dat na di number wey you no suppose forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant ah on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Oh. hey mama junior shey you sleep well. Star 555 is the pinash. Airtel, the smartphone network. Milo! Yes! <laughs> Tell me first, why do I give you Milo every morning? Because every day I play like a baller, I run like a sprinter, I learn like a scholar, so I need all the energy I can get. You see? <laughs> I see very well. Give your kids winning energy. Milo Active Go, with the goodness of malt, milk, and cocoa, helps them make the most of every day. Milo, the energy to go further. You don't hear of opay debit card? The debit card for the young generation, the young people dey live for inside Naija. This opay debit card gets better better sweet sweet things with it for inside. If it gets more than 15% yearly interest where dem go to pay for inside your wallet every day on top of your savings. No be only that one though. Oh. If it gets cash back every month. All your transfers go be free of charge and nobody go charge you for card maintenance. It makes E make sense abi? No be all be that though. You go fit also get access to up to 40,000 naira credit balance to pay for all your gbese. So waiting, you dey wait for? Apply for the opay debit debit card or you go download the OPay app or visit any of the OPay agents where they close to you. Download OPay sharp sharp make yourself begin to enjoy plenty plenty berekete benefits. The OPay app they available on top Google Play Store and even on top App Store. Terms and conditions apply shall. Yo, so they call you a dance legend. One move and you have their attention. <laughs> then, when you start to crumb to the beat, everyone goes wild, screaming for more. But all of the people in your area know you. Here's your chance to move from local champion to record breaker. Let your dance skills take you and your crew to the top at the Globe Battle of the Year Nigeria Dance Competition, where you get to face off with Nigeria's finest. Grab your share of 84 million naira in prizes money and stand a chance to represent Nigeria at the Battle of the Year World Tournament. Go ahead, visit globebotynigeria.com now to enter 84 million million naira prize money, unlimited fame, Glow Battle of the Year Nigeria, Dance Unlimited. orúkọ mi nìyá arísí gbajúmọ̀ oníṣòwò pọ̀nmọ́ sí ni mí nínú ọjà yìí ìrètí mi ni láti mú òwò mi mọ̀ kí n lè gbé òwò pọ̀nmọ́ mi yìí dé pele tó kàn ohun tó jẹ́ kí n daṣojú báǹkì hope ps nìyẹn mo ti di mánìjà báǹkì báyìí nínú ṣọ́ọ̀bù pọ̀nmọ́ mi yìí àwọn ènìyàn ń wá bí láti fowó rọṣẹ́ gba owó wọ́n sì ń sanwó lórí nọ́mbà fóònù wọn bó sì ṣe ń ṣẹlẹ̀. lèmi náà ń gbà pé tèmi náà gẹ́gẹ́ bí aṣojú báwọn èèyàn sì ṣe ń bá mi rajà ni wọ́n ń sanwó fún mi pẹ̀lú nọ́mbà fóònù wọn kíákíá ìwọ náà lè daṣojú hope kọgbà app hope digital mobile sílẹ̀ tàbí kó o lọ sí www.hopepsbank.com. hope ṣe àṣeyọrí Hope Bank nígbà gbogbo. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn la wà. But I give you glory this morning for waking me up. ọ̀rọ̀ ọkọ pẹ̀lú ìyàwó. ojú olúwa ló lè tó. káàbọ̀ padà bó bá jẹ́ pé ẹ̀yin ṣẹ̀ṣẹ̀ ń darapọ̀ pẹ̀lú wa ni ètò múlẹ́rọ́ ló ń bá fẹ́fẹ́ ṣọ̀rẹ́ ìkànnì fresh ilẹ̀ tí ń gbọ́ wa one zero oh five dot nine ilé orin challenge nìbàdàn ibẹ̀ la gún wá síbi ọlọ́ba mm. lórí eléyìí tá à ń bá bọ̀ ẹja mọ̀ tẹ̀ wájú èèyàn tó bá bá lọ ọlọ́ba kú. gẹ́gẹ́ bí mọ̀mí jí òbí wọn ṣe ṣe ní àlàyé mm. wọn ni àwọn wà nínú àìbalẹ̀ ọkàn àwọn ò dẹ̀ mọ ìgbésẹ̀ wo làwọn kì í bá gbé wọ́n ní àwọn kò nǹkan kan mm. láti nǹkan bíi ọdún mélòó kan ẹja sọ pé bíi ọdún mélòó kan wọ́n ní làwọn ti ń kó fìrí rẹ̀ mi ò fẹ́ sọ pàtó iye ọdún yẹn wọ́n ní ṣùgbọ́n in táwọn kó fìrí rẹ̀ yìí àwọn ò tí ì rí àrígbámú àrígbámú gbòógì àbí irọ́ ni wọ́n ní ṣùgbọ́n nígbẹ̀yìn gbẹ̀yìn àwọn ti lóore ọ̀fẹ́ láti rí àrígbámú àwọn wá rí i pé àṣé lóòótọ́ àti lódodo gbogbo hmm. ohun táwọn ń gbọ́ yìí àṣé bẹ́ẹ̀ lórí wọ́n ní kò sí kankan tí wọ́n fi parọ́ àbí tó fi yàtọ̀ sí gbogbo ohun táwọn gbọ́ nípa Daddy G o. ká kọ́kọ́ láyà sílẹ̀ ká má jòyè àgbọ̀ tí kò wí fẹ́yẹ. gẹ́gẹ́ bí ìyá wa nínú Ọlọ́run bí wọ́n ṣe ṣàlàyé wọ́n ní ìjà jẹ́mọ̀ wípé hmm. ọ̀rọ̀ tí àwọn ń gbọ́ òun náà ni wípé dadi jí o ti ṣe ọkọ àwọn. pé yàtọ̀ sí inú ilé pé bàbá mọ̀ na ẹsẹ̀ síta báyìí pé wọ́n na ẹsẹ̀ jáde hmm. kúrò nínú ilé wọ́n na ẹsẹ̀ síta hmm. ìta tí wọ́n wá na ẹsẹ̀ sí òun hmm. wọ́n níbi wọ́n gbẹ́sẹ̀ sí báyìí. Ah. wọ́n ní super glue ó mú mọ́ bẹ́ẹ̀ ni wọ́n ní ọlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ọlẹ̀ mọ́ bẹ́ẹ̀ ni. wọ́n ní ìjà jẹ́ mọ̀ wípé ọkọ àwọn wọ́n ní ìyàwó níta ẹ má jà pé yàwó ẹ jà pé wọ́n ní ìyá ọmọ torí pé kò sí ẹnìkankan tọmọ arábìnrin ìmọ̀ wọn gẹ́gẹ́ bí mọ̀mí jí o bí wọ́n ṣe ṣàlàyé wọn ò fi hàn bóyá nínú ìjọ ọlọ́run àbí nínú mọ̀lẹ́bí mm. bàbá tiẹ̀ láwọn tó bá mọ arábìnrin á jẹ́ wípé àwọ̀ mọ̀ sínú àwọ̀ mọ̀ síkùn. láwọn ti ń gbọ́rọ̀ yìí tipẹ́tipẹ́ wọ́n ní látìgbà táwọn sì ti ń gbọ́rọ̀ yìí làwọn ti ń sa gbogbo pa àwọn àmọ́ bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní àwọn lórí ọ̀fẹ́ láti mú ẹ̀rọ ìbánisọ̀rọ̀ dadi jí o wọ́n ní hmm. àwọn sì farabalẹ̀ àwọn ṣe ọ̀rìnkẹ́ni wọn ìwádìí lórí pé wọ́n tún ṣe ah, ọ̀dà ẹ kàn já sọ pé. tí ẹ àti àdúrà kí ló dé tẹ̀mí etí ẹ̀ débi fóònù rẹ̀ náà. Hmm? kí ló dé tí mi kì í ráyè débi fóònù ẹ. ẹ ṣé mi ni ọmọ débi fóònù mi ṣé mo ní tí mo fi pamọ́ bí fóònù. ẹ but kò kí wá sí mi lọ́kàn láti débi fóònù ẹ. ẹ kò wẹ́ ni ìwọ náà débi tèmi bóyá yẹn ni ò jẹ́ mọ bí mo ṣe máa máa. ó mọ̀ pé tètè ò bá gbọ́yìn kì inú ìbàjẹ́ bóyá tí ì bá ṣe ti arábìnrin yẹn náà gbọ́ táwọn náà gbọ́ bóyá wọ́n lè mọ̀mọ́ lé fóònù mm. kí ah, torí nínú sọ̀rọ̀ sí wọn èmi ò rò bóyá wọ́n ń ṣe bẹ́ẹ̀ tẹ́lẹ̀ tẹ́lẹ̀ mm, eh, ṣùgbọ́n n tó dé ló ní kárí òun mm. ní kúkúrú èdè ah, ṣé wọ́n tún ṣe ẹ̀dá bíi pé mẹ́sẹ̀gì ti bá ń wọlé sọ́dọ̀ alàgbà kó tó máa dọ́dọ̀ wọn sọ́dọ̀ tiwọn náà níbi tí wọ́n ṣiṣẹ́ yẹn dé níbi wọ́n ṣiṣẹ́ ọ̀hún dé. wọ́n ní níbẹ̀ làṣírí ti wá tú sí àwọn lọ́wọ́ gbogbo ọ̀rọ̀ tí dádì tí wọ́n ń bá ìyá àtẹ̀bí tó wà ń ta tí wọ́n ń bá wọn sọ wọ́n ní bí wọ́n ṣe ń fowó sọwọ́ sanwó iléèwé ọmọ sanwó iléèwé ọmọ ilé tí ń gbé lówó tó bá fẹ́ àṣírí rẹ̀ tú sí àwọn lọ́wọ́ wọ́n ní alàgbà bímọ ta o hmm. ọmọ tí wọ́n sì bí ọmọkùnrin ni wọ́n bí sí ìta. wọ́n ìyá méjì tí wọ́n fi lè mú lọ́gbọ̀gbà ṣe rí ibi ọ̀rọ̀ wá wà gangan rèé gbogbo èèyàn ọlọ́gbọ́n gbogbo èèyàn olóye gbogbo èèyàn mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé arábìnrin yìí wọ́n ní bá a ṣe ń sọ̀rọ̀ yìí tí àwọn ti gbọ́ táwọn ti mọ̀ táwọn sì ti rí àrígbámú hmm. wọ́n ní àwọn mọ ewu tí ń bẹ nínú káwọn palariwo wọ́n nítorí náà nǹkan àwọn ò fẹ́ bá alàgbà palariwo hmm. ṣùgbọ́n àwọn fẹ́ ṣe ní òkú òru pé kọjẹ́ ní nǹkan nu lé pé ṣùgbọ́n bá a ṣe ń sọ̀rọ̀ yìí wọ́n ní sáà jẹ́mọ̀ wípé alàgbà fúnra lára wọn wọn ò tí ì la ẹnu láti sọ fún àwọn pẹ̀lú pẹ̀lú wípé gbogbo òṣè sí àwọn gbogbo òsọ̀rọ̀ sí hmm. àwọn gbogbo àwọn nǹkan wọ́n ní báwọn bá fara gan sọ̀rọ̀ hmm. pé gbogbo táwọn ń sọ ni pé alàgbà ẹ jẹ́wọ́ alàgbà ẹ jẹ́wọ́ alàgbà mo rí yín alàgbà ẹ jẹ́wọ́ wọ́n ní títí di bá a ṣe ń sọ̀rọ̀ yìí eh, wọ́n ní alàgbà wọn ò tí ì sọ̀rọ̀ jáde kódà wọ́n ní wọn ò tiẹ̀ ṣe bí ìgbà pé àwọn ṣe nǹkan kan arábìnrin yìí ní gbogbo eléyìí sì rè wọ́n ní ń dá ọgbẹ́ ọkàn sílẹ̀ fáwọn ọ̀rọ̀ yìí sì rè wọ́n ní kì í ṣe ń táwọn lè sọ fún ẹnikẹ́ni hmm. bóyá eh, ìyá àwọn tiẹ̀ wà láwọn fẹ́ fọ̀rọ̀ lọ àbí bàbá tó bí àwọn lọ́mọ làwọn fẹ́ fọ̀rọ̀ lọ àbọ̀rẹ̀ ni o àbí káwọn tiẹ̀ wá pé èèyàn kan nínú ìjọ pé gbọ́ wá wá mo mọ̀ fẹ́ fi ọ̀rọ̀ kan lọ wọ́n ní kì í ṣe ọ̀rọ̀ eléyìí táwọn lè sọ jáde àìlè sọ̀rọ̀ yìí jáde hmm. àti ipò tí kinní ìbalára wọn hmm. ó jẹ́ kó kà wọ́n láyà wọ́n wá ní bọ́rọ̀ bá kọ òkè bó bá kọlẹ̀. àpò tí àrántí pé mi béèrè béèrè lọ́wọ́ wọn hmm. mo ní mà ṣé kẹ́ ẹ tó fẹ́ wọn kẹ́ ẹ tó di adérọ́pò lẹ́yìn ìgbà tíyàwó wọn àkọ́kọ́ tó kú ṣé ọjọ́ orí àwọn ọmọ yẹn ó fi yín ní òǹkà pé kẹ́ ẹ̀ tó padà fẹ́ wọn ni kọ́mọ̀sí pé bóyá lákòókò mọ̀mọ́ tẹ̀yìn ńlọmọ yẹn ti wà níta wọ́n ní rárá o wọ́n náà ti ń ṣàbíamọ lọ́ọ̀dẹ̀ dàdí jí o kó tó di pé ó bí àwọn ọmọ yẹn gbọ́dọ̀ mm, orí mm. àwọn ọmọ yẹn ju ọjọ́ orí ọmọ yẹn lọ. o ṣeun. àtọ́jú ọkọ tó ń tọ́jú ọmọ tó ń tọ́jú ẹbí tó ń tọ́jú ilé ká máa fẹ́ lọ. ẹ wo ibi ọ̀rọ̀ wà tí ẹ ti bá wa dá sí láàárọ̀ ire gbogbo ẹ̀yin ọlọ́gbọ́n gbogbo ẹ̀yin olóye gbogbo ẹ̀yin mẹ̀sọ̀ tẹ́ ń gbọ́ wa káàkiri àgbáyé mọ́míjí ò wọ́n ní àwọn ọmọ ìgbésẹ̀ o eléyìí táwọn kì í bá gbé àbí káwọn ó kúkú gbé ko alàgbàjọ lójú pé mm. a ah, ẹ̀yin ìbámọ́ sì jẹ́ yín o ẹ ṣe báyìí ẹ ṣe báyìí báyìí kàṣà báyìí káwòdì àwọn táwọn gbọ́ rè o ẹ̀rí máa jẹ́ mi ìṣó. ọ̀dọ̀ àwọn ṣàpèjúwe débi páwọn ọmọ ẹni yẹn délé ibi tó ń gbé. ọrùn Hmm? jason kò dínà bẹ́ẹ̀. Ah. ẹ wo ẹjẹ́ aṣojú òpó lẹ̀ ibi asọ́dẹ̀hún mo mọ̀ pé ó yí àwọn ará àlejò bẹ́ẹ̀ lọ ẹ̀yin lọ lọ́gbọ́n ẹ̀yin lọ lóye ẹ̀yin lọ mọ̀ràn tí mọ oyún ògbé nínú kara wọn ẹ̀yin mọ̀ ju àwa lọ gbogbo bíi ti àsọdẹ ẹ ti mọ̀ wípé hmm. gbogbo ètò ló ní òfin tó ń ti ìlànà bàbá ti ń sọ jù báyìí lọ ó ṣeé kí èèyàn kọ̀ọ̀kan méjì méjì kí wọ́n fẹ́ mọ̀ mọ̀ wípé tàbí ṣùgbọ́n kankan ò sí ọ̀rọ̀ lágbájá tàbí làkàṣègbè ni wọ́n ń tẹ pẹpẹ lórí ètò múlẹ̀ arábìnrin ti ta gan òun náà lè mọ tó gbọ́ wa kó máa ti tètè mọ́ bẹ́ẹ̀ sì rẹ̀ àwọn mọ̀ pé dáadé jí o làwọn bímọ. kí wọ́n mọ̀ pé dáadé. kọ́kọ́kọ́ kó táyà ṣòun ló gbọ́ ilé. ìwà tá a bá ojú òpó ti wà ń ṣiṣẹ́ ẹ̀lú ẹ̀mà káàárọ̀. ẹ̀lú ẹ̀kú àárọ̀ ẹ̀kú ètò. ẹ̀kú ojúmọ́ oyèyé múlẹ́rọ̀rẹ́ o. ẹ káàbọ̀ o. ẹ káàárọ̀ o. ẹ káàárọ̀ gbogbo lẹ́kọ̀ọ́. ẹ̀kú ètò ilé àtọ̀nàwó òní dàrú. àmì o àmì ẹ̀ pọ̀ ọ̀rọ̀ rí o. èyí tí ẹ mú alára nǹkan tèmi á sọ fún omi jí o. Hmm. ṣé ẹ rí ọ̀pọ̀lọpọ̀ dadi jí o náà ẹjọ́ ń bẹ lọ́rùn wọ́n á rò ètè wọn kù pẹlẹbẹ ó dìgbà tí sáájú jí omi ìbá tó kú káṣírí wọn tó tú ní tí wọn ń bò hmm. táwọn ìyàwó wọn ò mọ̀ hmm. ó dìgbà tó bá tó kú hmm. kíyàwó wọn tó mọ̀ kán tó gbọ́mọ wá nǹkan tèmi á sọ fún obìnrin yẹn ni pé kó má bàa máa fún ní ọgbẹ́ ọkàn torí bí ò ṣe lè bí dájú bí ò ṣe bí dájú jí ò yẹn ó máa máa fún lẹ́gbẹ́ ọkàn ó bẹ́tà kó pe dájú jí ò jáde kó pe jókòó kò níṣẹ́ láláriwo o dáàbì gbogbo bí tẹ́ ẹ ṣe síbẹ̀ bá tó pátápátá gbogbo ẹ̀ ni mo rí ni mo dẹ̀ mo máa jẹ́ kó mọ bí tí ìfẹ́ òtí ẹ̀ ní sòrò tó bá yẹ pé mi ni mo rí nǹkan bẹ́ẹ̀ lórí fóònù ilé àti ilé àti tọ́kalẹ̀ iná kí ni ilé ga ti gbóná ni a ti dáná sunlé. ìyá Rónkẹ́. èmi á no ìyá ti dáná sunlé ó ní sójẹ́ni tó ní sùúrù gan sùúrù tó wá nìyẹn mo rí lè appreciate pé wọ́n jẹ́ni tó ní sùúrù ṣùgbọ́n sùúrù yẹn ò wá wọn kò wá ẹ̀kan ni tó tó bẹ́ẹ̀ torí pé wọ́n máa dá àìsàn sí àgọ́ ara wọn fúnra wọn ó bẹ́tà kí wọ́n pe bàbá yẹn kan sọ fún pé dájú o èmi ò bá ń ṣẹ́yà láriwo o ọlọ́run kúkú ṣèmi kan kúkú lára ìyàwó àkọ́kọ́ fẹ́ bọ́ ibi tẹ́ ẹ bá sí nǹkan tẹ́ ẹ ṣe gbogbo ẹ̀ lèmi ti rí kódà kí bá jáde tí o mọ̀ pé mo mọ ibi tí ń gbé mo mọ orúkọ ọmọ ẹ̀ kan jẹun kí wọ́n tú gbogbo ẹ̀ jáde. tó ń fi kó má wulẹ̀ pariwo kó má wulẹ̀ pariwo lédàjú jí òògùn kan ṣe láwọn kan òun kan bí wọ́n lè jẹ́ sí máa kàn sọ fún yẹn ni pé àwọn ọmọ wọn kọ́ mójútó àwọn ọmọ wọn hmm. kó dẹ̀ máa gbàdúrà ṣe rí àwọn dájú jí òòtà ń sọ ẹlẹ́ran ara tiwa ni wọ́n kò sí ìdíwọ̀n kì í jọ́ wọn wọ́n kàn most of them kò sí nǹkan tí wọn kì í dán wọn kúrò nínú ayé wọn kàn ń pera wọn ní ìránṣẹ́ Ọlọ́run ni ah. most of them ká sọ pé seventy percent of them ìránṣẹ́ Ọlọ́run tó jẹjẹ ní ìránṣẹ́ Ọlọ́run hmm. eh. kó pọ̀ àwa oníkálukú ni kò mọ bí tó ń torí bọ̀. ṣé bí wọ́n ṣe bímọ ta wọ́n ti sóyún tí ó tapo sáṣọ àlá wọn gẹ́gẹ́ bí ìránṣẹ́ Ọlọ́run. ọ̀tá eh, èmi èyí ṣe kìrìsìtẹ́nì mùsùlùmí. ó ti tapo sáṣọ àlá wọn torí ní tí wọ́n ń píríjì kan náà ń ṣe yẹn. àtọ̀ nígbà tí ọmọ ọmọ ìjọ tó bá wá gbẹrú kéèsì báyẹn bá lọ bá wọn pé ọkọ òun ṣe nǹkan báyìí kí ni dájú jí ò fẹ́ sọ fún ọmọ ìjọ. ọ̀rọ̀ ẹgbọ́n béèrè ìmà kó tó di pa àmọ̀ yọ̀ǹda yín ṣé ẹ mọ̀ wípé eh, obìnrin ọ̀tọ̀ọ̀tọ̀ ní bá a ṣe máa gbé ọ̀rọ̀ ọ̀tọ̀ọ̀tọ̀ mm. ní bá a ṣe máa gba ọ̀rọ̀ mm. káti ẹ̀ kí arábìnrin pé eh, wọ́n kú àpamọ́ra wọ́n sì nífẹ̀ẹ́ náà ni wọ́n sì kú ìfẹ́ mm. ẹ gbọ́ mi yèyé múlẹ́rọ́ tí arábìnrin yìí bá pẹ̀dá díjí o tó bá jẹ́ pé dadi gio wọ́n bá sì ń gọ sẹ́yìn kankan náà àbí tí wọ́n bá fẹ́ sọ̀rọ̀ kan tí ó bá bí arábìnrin inú ṣé níbi tí wọ́n bá ti fẹ́ máa ṣe fanfa mm. ṣé tí mi ò lè gbọ́ sí i ṣé ọ̀rọ̀ yìí ṣé kò lè dàrú. ẹ mọ̀ pé àwọn ọkùnrin ló ní ego. Eh, orí hmm. ṣe rí nǹkan tẹ́ ẹ sọ nǹkan tẹ́ ẹ sọ yìí ṣe arábìnrin tí mò ń wò yìí ẹni tó ní sùúrù ni hmm mo mọ̀ pọ́ lọ́wọ́ bá mi fún ní wisdom láti gbé ọ̀rọ̀ yẹn kalẹ̀ kì í ṣe tó lè fa wàhálà. ọ̀dà tí a bá ti wá sọ kí ni ẹ fẹ́ gbà ń kí n wá ni ẹ fẹ́ gbà ń tọkọ bá padà hmm. jẹ́wọ́ tó pé lóòótọ́ ni pami lé mọ́ pami òde. ó fẹ́ gbà ń ẹ ó ti mọ̀ wípé ọkọ òun ó kàn pé ìdajì tí kì í ṣe ìdajì tí àwọn afẹnijẹ ìdajì tí ní ó ti mọ̀ bí tọkọ òun bìlọ́ǹgì sí hmm. ó fi lè mọ̀ bí tọkọ ẹ bìlọ́ǹgì sí ní kí gbogbo ẹni tó pèrè ẹ ní ìránṣẹ́ Ọlọ́run ìránṣẹ́ Ọlọ́run bó bá wá rí bẹ́ẹ̀ <laughs> tó bá wá rí bẹ́ẹ̀ ṣe tó bá wá rí bẹ́ẹ̀ ṣe arábìnrin yìí sì máa remain gẹ́gẹ́ bí eh, ajínrere lóbìnrin nínú ìjọ tiwọn àbí ẹ̀yin lẹ sọ pé ah, pẹ̀lú máa pa ṣípàṣẹ náà ní kí o bá fẹ́ ṣí káàkiri a máa pa ṣípàṣẹ ọkọ ẹ̀ náà ni a máa pa ṣípàṣẹ ọkọ ẹ̀ náà ni dájúdájú ó máa fomi lò bẹ́ẹ̀ a máa fomi lò bẹ́ẹ̀ náà ni dájúdájú nǹkan kì í sínú ọ̀rọ̀ ẹ ṣeun gan ni ẹ ṣeun o ẹ ṣe àdúgbò ẹ ma ẹ lọ́wọ́ ẹ kàrọ̀ ẹ lọ́wọ́ làwa kazeem olóhùn olóyin ni. olóhùn olóyin ọ̀rọ̀ rẹ bá wa dá sí. ẹ̀kúṣẹ́ hmm. ṣẹ́rí ní alákọ̀ọ́kọ́ hmm. wúmà yóò ní láti disturb rẹ̀ òun ló ń wá nǹkan tí ò tí ò yẹ kó wá. bàbá jẹ́ yín sẹ́yìn ní wárú rẹ̀ bẹ́ẹ̀ bá jóbin bẹ́ẹ̀ bá jóbin sẹ́yìn ní. àbí bẹ́ẹ̀ ṣe jọ́pin náà gan tẹ́ bá kẹ́fìn irú ẹ̀ pé ìyàwó yín ṣerú ẹ̀ pamọ́. táǹgọ̀ mi ò ń ṣe obìnrin one. Hmm. so wọ́n ayò ní gbogbo èlé tí wọ́n ṣe yẹn wọ́n ti mọ̀ wọ́n ti mọ̀ so gbogbo wọn béèrè lọ́wọ́ pásítọ̀ yẹn wọn níbẹ̀. kàn gbójú kán mọ̀ bẹ̀rẹ̀ nǹkan. làwọn àkàzìmọ lóhùn obìnrin. àní ká ló bá jẹ́ ìyìnlẹ̀ yìí náà wá rí ẹ̀kẹ́fìn ẹ̀ lọ́sàn-án gangan pé ìyàwó yín o ó ti yẹ́ yín o ó ti sàbá síbì kan o. ọ̀pọ̀ àmọ́ bì kan. ọ̀dà ìyàwó yín ti pamọ́ síbì kan o. ok àtẹ̀tẹ̀ pé ó ṣẹlẹ̀ bẹ́ẹ̀ màá gbójú kúrò mo ti mọ̀. Ah, ah. investigation tí màá ṣe ni pé ṣé lóòótọ́ ni nítorí tí yóò bá ṣe ìwádìí dáadáa ṣé lóòótọ́ ni kíni tó bá kàn gbọ́ rúmọ̀ ẹ kíní kan kìnìkan nìyẹn. bọ̀tẹ́ ẹ wá ṣèwádìí tó tiẹ̀ wá rí bẹ́ẹ̀ tí yóò sì sọ fún yín rárá. ẹ fáṣọ tí ì sọ fún kórí bẹ́ẹ̀ mo sì lè confirm ẹ olóhùn obìnrin olóhùn obìnrin ṣé iye tí ẹ̀ ń gbìyànjú láti sọ ni pé ó lè má rí bẹ́ẹ̀ ah. mọ́mí jí ah. ó lè méfò. kí lẹ rí. èyí tẹ́ ń gbìyànjú láti sọ ni pé ó lè má rí bẹ́ẹ̀. ó méfò pẹ̀lú gbogbo bẹ́ẹ̀ ni ó lè méfò. ó ti dà. ó lè méfò. èyí fojú sẹ́lẹ̀ kan. yẹ ẹ pàtẹ́ńsọ̀ kíkú tó dé. ọ̀dà kò burú. Eh, eh, ẹ ẹ mà káàárọ̀ ẹ̀lú ẹ̀ka ọ̀rọ̀ o. ẹ̀ka rédíò yìí wà lókè ẹ̀ bá wa yín Mandela Mandela shaban shalom. salamu. ẹ káàárọ̀. a kò jùmọ̀. ọ̀rọ̀ obìnrin ẹgbó tí ìyá múlẹ̀rẹ̀ sọ èmi náà á dì pẹ̀lú pẹ̀lú wọn ìbéèrè tí màá tẹ̀ béèrè náà ni mọ̀mí jí ó ti béèrè pa ọmọ tán bí sí níta yẹn bí àwọn yẹn ju ọmọ tẹ lọ àyè wà tí arábìnrin wà láyé ni ẹ ti dé rárá o rárá béèrè. nígbà tí arábìnrin kejì wọlé ni mọ̀mí jí ó ti tò ní àwọn ti wọlé wọ́n ti wà nínú ilé wọ́n ti ń bímọ kẹ́sì mọ́ wọ́ọ̀kì eh, lórí sọ pé ó ṣèèṣì ni o kí ló ṣèèṣì. Mandela eh, abẹ́ ìgbò àbí ọlọ́sẹ̀ dì ní France ó sì lè jẹ́ pé ọlọ́sẹ̀ dì ní France fún obìnrin tí ni ó fi ajẹ́ wípé nẹ́tíwọ́ọ̀kì wa jápọ̀ ó lè jẹ́ bẹ́ẹ̀ àbí báyìí náà kọ́ irú ìjàkújà nẹ́tíwọ́ọ̀kì ìyàwó ní já káàkiri ayé ẹ̀ẹ́dẹ́gbẹ́ wo làbúrò máa ń lọ rèé ṣe dìlì France fún obìnrin olóbìnrin náà ilé onílé. èèyàn lè wá sí chọ́ọ̀chì náà tẹ́ pé ibẹ̀lẹ́ ti rí i pé ibi tó gun ẹni ọgbà ṣẹ̀rẹ̀ o. ooo akasaliku kásẹ̀ ogun ẹ̀ láṣẹ wọlé. abẹ́ ẹ̀ wá rí ọlọ́run bí ọlọ́run ọ̀dáríjì yín orí mi ni o Mandela Mandela ah, ọlọ́run ọ̀dáríjì gbogbo wa gbogbo wa lẹ́rú ẹ̀ lẹ́sẹ̀ o ẹ̀lú <laughs> ẹ̀ káàárọ̀. ẹ káàárọ̀ o. àmì ẹ̀pọ̀ orúkọ yín àti ibi tẹ́ ti ń bá wa sọ̀rọ̀ yìí. àgbọ̀yìn ah, dáadáa. ọlọ́yọ̀ láti san yóò. ọlọ́yọ̀ láti san yóò àgbọ̀yìn sáà o fẹ́ sọ́dọ̀ ni pé lórí ọ̀rọ̀ yìí ṣé èmi fẹ́ bèèrè kí ni ìyàtọ̀ àwọn pásítọ̀ ìkànnì tó ṣe pásítọ̀. pé ìyàtọ̀ pé pásítọ̀ rèé o eléyìí sì ṣe pásítọ̀ o. àwa ọmọ àwa ọmọ ọlọ́run lọ́mọ ẹni tí ń ṣe tòun ọlọ́run lọ́mọ èèyàn rẹ̀. èyí táwa gbé wa ẹnìkẹ́ mi ọba wa dá sí i àwọn ọba wọn sì dájọ́ kankan nulẹ̀ wọn a kàn fẹ́ kẹ́ ẹ fún arábìnrin yìí nímọ̀ràn ń pè ń tó dúró gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn wọn ẹ mọ̀ pé béèyàn bá ládé ọkàn tí ò lè sọ ọ́ ta ó lè dàdàkúdà sí yẹn la. ìkórìtà mẹ́ta tí dààmú àlejò lọ́wọ́ àbá ibi ò ti yọ ní táwọn wí. ọjà ẹ tó yẹ kíyàwó rẹ ṣe ẹ wọ́n máa bá sọ̀rọ̀ pé wọ́n yẹ kó kò sí kọ́kọ́ pé wọ́n ti bẹ̀ padà jù báyìí ṣe pásọ̀ bá lórí ọ̀tà lọ́yẹ tó ju iye tó wọ́n ló bímọ síta àrídájú sí rèé tó o tọ́wájẹ́ tó káàkiri ni yóò mọ̀ tí ó láàrin ọ̀pọ̀lọpọ̀ àwọn tó ń kú jẹ́ lágbẹ́sẹ̀ kò ní bàjẹ́. ẹ ṣe àdúgbò sá. ọ̀dà ẹ ṣeun. jẹjẹ ọ̀rọ̀ mi kò yé mi mọ́ ṣé bí wọ́n lọ sọ pé tí bá gbàgbọ́ ọ̀rọ̀ mi á níyànjú ṣé bí wọ́n. hello ẹ mà káàárọ̀ wọ́n gbàdá alájà. àǹtí fún mi láti Glasgow. àǹtí fún mi ẹ káàbọ̀. ẹ mà káàárọ̀. èmi ìbẹ̀ kú ọjọ́ mẹ́ta o. ọjọ́ mọ̀ pẹ̀lú ẹ o. Hmm, hmm. ọ̀rọ̀ orí ẹ bá wa dá sí. àdúpẹ́ o tún ní o obìnrin yìí èmi fẹ́ rọ̀ lóòótọ́ kò sẹ́ni tó lè ṣe o but ó má para ẹ̀ torí nǹkan tí ò kàn hmm. to me eh, personally ẹ ṣe sùúrù mà ẹ ẹ ẹ para rẹ̀ torí tí ò kàn kọ̀kan bá wo ṣé kò kàn bẹ́ẹ̀ ni bẹ́ẹ̀ ni lọ́nà wo ni o fi kàn hmm. ṣẹ́rí ṣẹ́rí ṣẹ́rí ẹ jẹ́ ká sóòótọ́ ọ̀rọ̀ mọ́ inú mi dùn pé ìyá Germany wọ́n ti sọ̀rọ̀ kan lẹ́ẹ̀kan pé hmm. àwọn òjíṣẹ́ Ọlọ́run míì gbogbo wa la ti ń rí nǹkan tó ń ṣẹlẹ̀ òfin sense àríbi tí ọ̀pọ̀lọpọ̀ ń tojú bọ̀ hmm. ok tó bá tiẹ̀ wá sọ pé ó pè é tó bá sọ pé kinní tó bá ní ẹ ó dẹ̀ ti mọ̀ kí ló fẹ́ ṣe sí kí lóbìnrin yẹn máa fẹ́ tó kí ló fẹ́ wá wá lọ parẹ́ ẹ̀ ni. àfi kéèyàn sọ bẹ́ẹ̀ sọ bí o. Hmm àgàgà dadi jí o àgàgà dadi jí o. ẹ ń bá ní kílé yìí ó ṣe náà ṣe náà. ó kì àgàgà dadi jí o tó lọ bímọ síta tí ò jẹ́ kí ìyàwó ẹ̀ mọ̀ tó dẹ̀ ń sanwó sùn lọ́mọ. tó kí lóbìnrin yẹn fẹ́ gbà ń bẹ̀ èmi fẹ́ àkáìsì ẹ̀ pé kó mójú ẹ̀ kúrò ń bẹ̀ kó tọ́jú àpò concentrate lórí àwọn ọmọ ẹ̀ èmi ti rí àlùfáà tó jẹ́ pé ó ń gbé obìnrin tíyàwó ẹ̀ dẹ̀ lọ sí conference tó gbé obìnrin yẹn wá sínú ilé táwọn ọmọ obìnrin yẹn pe obìnrin yẹn mọ́mì wọn pé hmm. dádì àwọn ti gbé obìnrin wá sínú ilé tóbìnrin yẹn sáré kúrò ní tó padà wá sílé ìyàwó obìnrin àjèjì tó gbé wá sínú ilé ta obìnrin yẹn lọ́fà obìnrin yẹn kú o obìnrin yẹn má padà ẹ̀ torí nǹkan tí ò kàn ẹ wá jẹ́ ń béèrè nǹkan kan mà bẹ́ẹ̀ni àǹtí fún mi láti Glasgow tẹ́ ẹ bá sọ pé kárábìnrin kó jẹ́ ìnú bí ọlẹ̀ hmm. alágolo kọ́mọ́sán kankan táwọn náà sì mm-hmm. gbọ́ alákọ̀ọ́kọ́ náà yóò ṣòro gẹ́gẹ́ bí ẹ̀dùn ọkàn kálẹ́yìn ọ̀gbọ́ hmm. ìbàdà ah. ẹ farabalẹ̀ máa gbọ́ mi máa kálẹ́yìn ọ̀gbọ́ ìbàdà ṣùgbọ́n wọ́n ti gbọ́ báyìí bí wọ́n bá ti ẹ̀ sọ pé káwọn ò ní pamọ́ra aró rẹ̀ tó bá wà dọjọ́ iwájú bóyá ọjọ́ iwájú bóyá kò ní pẹ́ jù báyìí lọ ó hmm. lè jọ́la ó lè jọ́tùnla hmm. táṣìírí ọ̀rọ̀ ìbá túta tíṣẹ́ ìránṣẹ́ wọn tó bá wá di polúkúmuṣu. ṣé àwọn èèyàn ò tún ní dárábìnrin ìlẹ́bi. bó o ṣe dáa lé. ẹni sùúrù ẹ ní sùúrù ṣe rí gbogbo wa la mọ nǹkan tó ń ṣẹlẹ̀ bàbá jíò ló gbaṣẹ́ ìránṣẹ́ olùrànlọ́wọ́ ni mọ̀mí jíò jẹ́ sí tó bá fi lè lọ ṣe àwọn èèyàn wọ́n mọ ẹni tó máa blame o hmm. ẹ jẹ́ kí ọlọ́run dẹ̀ mọ ẹni tó máa ọlọ́run mọ ẹni tó jẹ̀bi lórí ọ̀rọ̀ ó mọ ẹni tí òun máa fault lórí ọ̀rọ̀ yẹn hmm. ọmọbìnrin yẹn ti mọ̀ ó ti mọ̀ náà nìyẹn hmm. kó concentrate lórí àwọn dókítọ̀ àti ẹnjìníà tọ́lọ́run fún ah, kó máa hmm. tọ́jú àwọn ọmọ ẹ̀ ẹni tó lè máa ṣe nǹkan bẹ́ẹ̀ yẹn tó ń sanwó skul ọmọ tí ò jẹ́ kí n gbọ́ mi gan ò ní interest nínú ẹ̀ mo ti gbọ́ mo ti gbọ́ náà gbà tí ò bá ti sọ fún mi tó bá lọ sọ́kun tó bá lọ lo dúdú tó fi sọ̀rọ̀ sí máa yé ẹ̀ tó pàdánù ah, ẹ sọ fún mi kí lè rí obìnrin yẹn abẹ́fẹ́ sọ fún mi wípé àwọn ìránṣẹ́ ọlọ́run ayé òde ni wọ́n lè ṣe irú ẹ̀ ẹjọ́ torí ọlọ́run hmm. ọmọbìnrin yìí fẹ́ kán advice òun ó dẹ̀ fẹ́ kán báwo sòótọ́ ọ̀rọ̀ tó bá jẹ́ àbúrò tèmi nǹkan tí máa sọ fún nìyẹn kó concentrate lórí àwọn ọmọ ẹ̀ mí ní bàjá mí díẹ̀ níṣe bí ẹni pé mo gbọ́ tí ò bá ti sọ tó bá sọ gan fún mi màá ní mo ti gbọ́ ọlọ́run á wo gbogbo àwọn ọmọ wọn pọ̀ kó concentrate lórí àwọn dókítọ̀ àti ẹnjìníà àti fúnṣọ́ president àti fúnṣọ́ pọ́ńtìlẹ̀ kó mú ayé ọ̀rọ̀ yìí bá dárí jì bọ́ba wa. ẹ sọ pé káwọn náà tó bí sínú o irọ́ ọjọ́ ọ̀la tiẹ̀ lọ́lọ́run ti fún yẹn kó concentrate torí pé ọwọ́ àwọn ọmọ tiẹ̀ ló máa gbẹ̀yìn sí lọ́la dadi jí o tó ń ṣe ó mọ nǹkan tó ń ṣe kó concentrate kó má tiẹ̀ jẹ́ kí trauma yẹn kó affect health òun hmm. kó concentrate lórí àwọn ọmọ tọ́lọ́run fún ó ṣe bí ẹni pé ìgbà tí ò ti sọ fún kò fẹ́ kó mọ̀ ó dẹ̀ ti mọ̀ ó ti mọ̀ tó bá confront ẹ̀ náà tó bá sọ fún pé ẹ ó dẹ̀ ti mọ̀ kí nìkan tó fẹ́ ṣẹlẹ̀ tó o ṣo fẹ́ lọ táṣìírí mi inú ìjọ ni kí lẹ mọ̀ tó bá kò mọ bí tọ́kọ̀ òun rìn sí náà tó bá lọ ṣe nǹkan kan láti fi ba ayé ẹ̀ jẹ́ àǹtí fún mi kọ́ra concentrate lórí àwọn ọmọ ǹjọ́ ọ̀dà kò burú tó bá tiẹ̀ wá rí bẹ́ẹ̀ yẹn tá a sì fún nímọ̀ràn bẹ́ẹ̀ yẹn ǹjọ́ wá dáa bẹ́ẹ̀ kí ẹni tí a pè ní òjíṣẹ́ olúwa Mm, kọ́mọ gbà kọ́mọ rìnrìn gbàǹkọ̀rọ̀ gbàǹkọ̀rọ̀ gbàǹkọ̀rọ̀. mọ̀mí jí o mọ̀mí jí o ṣé ó dáa kí ẹ̀yin náà lẹ́ ń kà tá à ń gbọ́ lójoojúmọ́ o ṣé ó dáa kí ẹni tá a pè ní òjíṣẹ́ Ọlọ́run mú ìyàwó ẹ̀ láti lò ó láti fẹ́ fi ṣe ájò ọ̀la ah. kò sí nǹkan tí ò lè ṣẹlẹ̀ láyé tá a wà yìí hmm. Mm-hmm. so kóbìnrin yẹn concentrate lórí àwọn ọmọ ẹ̀ òjíṣẹ́ ọlọ́run ni òun lọ́lọ́run máa òun ló gba iṣẹ́ ọlọ́run òun lọ́lọ́run máa bí kì í ṣe ìyàwó ẹ̀ ọmọbìnrin yẹn ọlọ́run á tọ́jú àwọn ọmọ àwọn lọ́ọ̀yà àti dókítà ọlọ́run fún un concentrate lórí àwọn ọmọ ẹ̀ ṣe ṣe àti fún mi láti Glasgow. ẹ ṣe àti fún mi láti Glasgow. gbogbo ohun tá à ń sọ ìdùn ṣùgbọ́n kinní kan tèmi ń rò ní pé ẹ dákun ṣé máa ń rọrùn bẹ́ẹ̀ yín téèyàn gbọ́ tí kì í ṣe pé kò gbọ́ yín téèyàn rí tí kì í ṣe pé kò rí ojú kúrò ọkàn ò lè kúrò. láti di ọ̀rọ̀ ìsọ̀kan hmm? ṣé kò lè dáadáa kúndà ṣé yìí fẹ́ ẹ wọn tó mú dadiji ò sọ pé mọ̀ bọ̀ wá sadé rọ́pò tọmọ kìíní fi wọ́ tí kejì fi wọ́ só lè mọ túbọ̀ jo gèrègèrè só lè dàbí ìtàtẹ̀yìn wọ́. tójú àpamọ́ ń jojú ara hello. hello ẹ káàárọ̀ o. ẹ mà káàárọ̀. orí àtọrù ẹ kò jẹ́ mẹ́tẹ́ ẹkú láéláé o. o mr akinwande kọ yìí. èmi náà ní. láti Jámánì. ó jẹ́ ìyàwó mi lẹ́gbàá. ó bàbá lẹ́gbàá. owó oúnjẹ mi ńkọ́ o. ẹ wà ní ìfẹ́ tí wọ́n máa lọ yìí. ẹ ẹ jẹ ẹ àdúpẹ́ lọ́wọ́ Ọlọ́run ah. tí màmá yẹn tẹ̀ fọ́ ìta o. Hmm. ẹ kò tó ń tójú òrìrí tí ó ti yé yín. Hmm kì í ṣọ̀dọ̀ pásítọ̀ nìkan bó ṣe wà lọ́dọ̀ pásítọ̀ náà ló wà lọ́dọ̀ àfà mm. ló wà lọ́dọ̀ ẹni tí ò ṣe àfà àti pásítọ̀ mm. ṣó ní ẹ̀jẹ̀ kó pè jókòó kó pè jókòó pé bàbá bàbá ni kó pè é bàbá olùránṣẹ́ ọlọ́run <laughs> òun gbọ́ báyìí òun gbọ́ báyìí ọmọ ló máa jìyà kí lọ̀rọ̀ ti rí ṣe bẹ́ẹ̀ ni mm. bẹ́ẹ̀ níyàwó ń ta lóòótọ́ ṣé ẹ fẹ́ yàwó síta ẹ lọ wálé kájọ máa kọ́ ọmọ olùkọ́ pọ̀. Ah, ah. mímú wálé o. káyì mọ́ pàtẹ́wọ́ mm, ẹ ẹ sà kó mú kán mú ọmọ tí ń bẹ ń ta wálé. ọmọ ní kán lọ mú àbátíyàwó. ẹ ní lọ mú wálé ẹ̀sọ̀ fún ẹ̀sọ̀ fún kó pè ọmọ ta ọmọ ta ni wọ́n tún pè é tún gbà tí dádì. ọmọ ta ni dádì ó pè tí ó bá ti mú wọn lójú. ti mọ̀ pé òun gbà pọ́mọ òun náà ni. ẹ lọ mú wálé kájọ kọ́mọ ká lọ jọjọ mọ pọ̀ tọ́ kó lọ mú wálé ìyá àfikún dáadáa ní ṣọ́ọ̀ṣì àfikún dáadáa ní. dájú sọ pé ọmọ àwọn ni ah. ọ gbogbo tí àbọkọ mi wí ni ó sì ń ṣe mí kàyéfì pé kí dáàdi mú ọmọ wálé wípé máa gbọ́ kálẹ̀ mi ni n tí wọ́n ń sọ ni wípé máa nítò bàbá gbogbo tí ẹ̀ ń bò gbogbo ẹ̀ láti rí o ẹ má wulẹ̀ fọpá pọ̀ lọ́pọ̀lọpọ̀ jù ẹ má wulẹ̀ dógójì ẹ má dógójì mẹ́fà ẹ jẹ́ àdọ́mọpọ̀tọ́ ẹ lọ kó àtọmọ àtìyàwó ẹ lọ kó wọn wálé wọn fara mọ́ iná àfi pọ̀ sí ni ìṣọ́ọ̀ṣì ó fi kún sí ni. wọ́n ní bẹ́ẹ̀ yóò ṣe wí nù. mọ̀mí jí wọ́n sọ fún ọ pé kán lọ mú ọmọ wa. bẹ́ẹ̀ má wulẹ̀ dàrú tó o fi ń sẹ̀sẹ̀ ń pín owó yẹlẹyẹlẹ oúnjẹ kan náà lọ́ọ́ mọ̀ rà sínú ilé inú ilé kan náà láàmú gbé èyí tó o fi ń sanwó lé fún lọ́tọ̀ ìwọ ló sì kọ́lé rẹ hmm. ìyẹn mísàn ní tọ́pọ̀ rẹpẹtẹ yàrá lọ́pọ̀ jaburata ẹ mọ̀ wá mọ̀ bá dúdú ọlá yín àgbọ̀n ti ìyá àgbẹ̀bí èmi lè dúró ní agbọn ti eh, akápò ìjọ kájọ mọ́ ṣébà wọn ni tẹ́yìn ọba wọn sọ. jágbe lẹ́yìn náà ẹ̀ló ẹ̀ káàárọ̀ ní tó bá kọjú sẹ́nìkan yìí ló máa ń kọ sẹ́lòmíì bíi ìlú gangan ni ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ̀ló ẹ̀ káàárọ̀. ẹ̀ káàárọ̀ sà balógun olúgbẹ̀ngà kọ́ ẹ̀. ẹ̀ ojúmọ́. ojúmọ́ ayọ̀. bẹ́ẹ̀ balógun olúgbẹ̀ngà ni. ààrẹ amúlùdùn káfàtà. ẹ káàárọ̀ sà ẹ káàárọ̀ mà. ẹ pẹ́ jí ni wọ́n ti ń màmá jí o. èmi mà nìyẹn. <laughs> ẹ o ń sọ lẹ́nu yìí. èwo ló ń sọ lẹ́nu jí ó sàmì bí ṣe é sàmì. yóò ní ìfaramọ ìfaramọ ah, ah, ah. wọn tún gbà wọn ti ń pè é. ebọ̀rẹ̀ rẹ ní sàmì. màmá jí o. ṣé ṣé màá pé bí èèyàn ṣe jẹ́ màmá jí o ìyẹn ò ní kó má sọ ọmọ rúgutu. balógun olúgbẹ̀ngà ẹ bá wa dá sí ètò dásin ti mẹ́lẹ̀ ẹ bá wa dá sí ètò fi pípọ́n mi yẹn fi lẹ̀. ẹ àní ọ̀dá sí ti mẹ́lẹ̀. torí kọ́ yábí ti dàdí jí òun náà ṣe bẹ̀rẹ̀ bóyá wọ́n ń pọ́n ẹni yẹn ni. bàbá wàlé láàárọ̀ yìí. Mm, mm, mọ sábà eh, wọ́n yẹn bá ń pọ́n ìyàwó rẹ̀ rẹ̀ jù kọ́ da. àbí. màmá jí ọmọ rúgbòtò. Ah, ah. abẹ́ ìwà gbà. kí eh, balógun olúgbẹ̀ngà. Ah. ẹ bá a ṣètò. ẹ ṣètò. ẹ eh, ẹ rí ọ̀rọ̀ tó wà lẹ́yìn ojú tí mo kọ́kọ́ fẹ́ ká kọ́kọ́ fi wò ni pé bàbá jí o ká kọ́kọ́ wò pé ọkùnrin bíi ti gbogbo wa náà ni ẹlẹ́ẹ̀kìnní nìyẹn ẹlẹ́ẹ̀kejì ni pé ká má ṣe dá ẹnikẹ́ni lẹ́jọ́ ká má bàa dá ẹ lẹ́jọ́ lórí bíbélì tẹ̀sán wa sọ fún wa pé ó ní ẹ̀ṣẹ̀ tí ò ní àdáríjì ni ká sọ̀rọ̀ sí ẹni mímọ́ hmm. lójú tiwa wọ́n lè má dàbí ẹni mímọ́ ṣùgbọ́n lójú ọlọ́run ó lè jẹ́ ẹni hmm. mímọ́ ni wọ́n o. kábíyèsí. ká kọ́kọ́ mú yẹn lọ́wọ́ ṣẹ́rí mama gio ni mo máa mama gio two ṣe mọ̀ pé mama gio one ti lọ hmm. Hmm. mama gio two ni ká dúpẹ́ lọ́wọ́ wọn nítorí pé obìnrin tó boni láṣìírí ni. kábíyèsí yóò ti tó bá jóbìnrin míì ni yóò ti pin bàbá yẹn lẹ́nu yóò ti máa bìnrin tágbára bàbá hmm. yóò ti dẹ̀ sọ fún pé wò bó bá kọ́lé fún mi tú ọ láṣìírí hmm. bó bá ra mọ́tò báyìí fún mi màá tú ẹ láṣìírí hmm. ṣùgbọ́n ká dúpẹ́ lọ́wọ́ ẹ̀ pé obìnrin tó tó dúró ti ọkùnrin nígbà kan tí ó bí kò bẹ́ẹ̀ kò fẹ́ baṣẹ́ ìránṣẹ́ ọkọ ẹ̀ jẹ́ so níbi tó wá dúró ìdé dúró ni pé bí ọgbọ̀n ọdún sẹ́yìn láti wọn secondary school ọ̀rọ̀ kan ṣẹlẹ̀ sẹ́ni tí mo mọ̀ dáadáa hmm. irú ọ̀rọ̀ báyìí náà ni hmm. pé ah èèyàn kan wá lọ ṣòfófó fúyàwó pé ọkọ ẹ ti bímọ síta o ó wá ní ẹ̀ ẹ́. ṣé ìránṣẹ́ ọlọ́run lẹ́ni yẹn náà. Mhm. kò ṣe ìránṣẹ́ ọlọ́run ẹ ká máa kò ṣe ìránṣẹ́ ọlọ́run wọn ẹ̀ dẹ́ ṣe ìránṣẹ́ èṣù èèyàn mhm. ọlọ́run ni wọ́n èèyàn ọlọ́run ni wọ́n hmm. mhm. so nígbà tí sunday sunday dẹ̀ ni bàbá tv máa ń lọ ọ̀dọ̀ màmá ti bí. ní màmá ti ilé kejì. wọ́n lọ ọ̀dọ̀ ọ̀rẹ́ mi bí bàbá ti bí ti dágbére pé wọ́n lọ lé mo fẹ́ lọ kí ọ̀rẹ́ mi kọ́ wọ́n sì ti júwe wọ́n fẹ́ wọ́n ti júwe lé màmá kejì fún màmá nàbà wán. so bí bàbá ṣe wọ bọ́ọ̀sì tó lọ màmá nàbà lé náà màmá nàbà lé náà wọ mọ́tò ọlọ́run tó wá bá wọn ṣe wọ́n tún wá dé bọ́ọ̀sì tó bubẹ̀ ṣáájú bàbá wọ́n wá papamọ́ síbì kan so bí bàbá ṣe ń lọ màmá ń tẹ̀lé bí ìrora ń tẹ̀lé wọn mọ̀ pé màmá ń tẹ̀lé àwọn lẹ́yìn hmm. ẹ kú ilé o ìyá náà sọ pé ẹ kú ilé o hmm. ló wá di wòmí wù ẹ bẹ́ẹ̀ ni ó di wòmí wù ẹ àlejò méjì bàbá màmá ti ilé ìtàn nílé ló bá di pé kájọ máa wúra wa lójú so tí èmi máa sọ fún <laughs> màmá jí o nàbà tù ní pé tí wọ́n ti mọ́lé màmá jí o ti rì ah. kọ́ máa fa wàhálà o kọ́ kàn lọ bẹ̀ wọ́n ṣàbẹ̀wò sí wọn kán lọbẹ̀ kán bá sọ̀rọ̀ ní tùbínùbí. irú ọ̀rọ̀ wo. ọ̀rọ̀ tó ṣẹlẹ̀ ó ti ọ̀rọ̀ ti ṣẹlẹ̀ ó ti ṣẹlẹ̀ o. mo mọ̀ pé bàbá jí bàbá bàbá bàbá jí ò ló lọ́mọ. mo dẹ̀ ti mọ̀ pé a ti pọ̀ kì í ṣèmi nìkan mọ̀ kì í kúkú ṣèmi nìkan náà tẹ́lẹ̀ mama jí o ti kú ta ti lọ. ẹ̀yin náà mama jí o náà bá ti rí. bàbá kò jẹ ebi ń gbà tí mami jí o àná táwọn gbèsè ní mami jí o tuntun jẹ pé mamaji o náà ni mamaji o mọ̀ jẹ́ ààrẹ tó gbèsè lánàá ààrẹ náà láàmà pé. ẹ̀mí àmọ́ láàdì òjíṣẹ́ ọlọ́run sọ yẹ kí mamaji o pé méjì. rárá kò ṣe pé kó máa bọ̀ àní kó wá sọ fún wọn pé tí babaji o bá dé ẹni mo ti wá o mo ti wá kí ọmọ ó dẹ̀ ra nǹkan ọmọ dání kó gbé fún kó wá máa lọ kó ra nǹkan ọmọ kó gbé fún kó máa lọlé nígbà tí babaji o bá dé òfúnra rẹ̀ ni ó jẹ́wọ́. Hmm èyí tó ṣẹ̀ṣẹ̀ ń bẹ̀rẹ̀ bóyá máa fa wàhálà fa wàhálà nígbà tó ti mọ́lé máma jí o kó lọ lé máma jí o kó lọ máma jí o kiri kó lọ kí hmm. kó lọ gbé mo ti mọ o ṣùgbọ́n mi ò dẹ̀ fẹ́ kíṣẹ́ ìrànṣẹ́ ọkọ wa kó bá sẹ́rù pé yóò sì darí wálé mọ́ sẹ́rù pé bàbá ò wálé mọ́ bá bàbá bá gba bẹ̀ gbé bí bàbá bá ní àárín ilé yọ̀ wà ní rọ̀gbọ́ ilé ò rọ̀gbọ́ ẹ yóò tún rán máma jí o tiri lẹ́pẹ́ òótọ́ ni mo kàn fẹ́ kán máa sọ fún wa kán jẹ́ kán jẹ́ ká mọ̀ ah. tó bá tún kù síta ẹ jẹ́ kán sọ fún wa bóyá ah. kì í ṣe yìí nìkan gan ah. so ká kúkú mọ̀ so ọlọ́run á wà pẹ̀lú wa ẹ ṣe ọmọ rúgúdú ẹ ṣe àdúgbò mò ń gbádùn ẹ mò ń gbádùn ẹ. nẹ́tíwọ̀kì yẹn ò dáa mọ́. jẹ́ ká gbìyànjú káka àtẹ̀jíṣẹ́ bíi mélòó kan lórí Facebook kó tó di pé a máa dágbére fún ti àárọ̀ yìí Túndé Adégòkè wọ́n ní mọ̀mí jí o forget about òjíṣẹ́ ọlọ́run wọ́n ní ọlọ́run ló mọ ẹni tí ń ṣe tiẹ̀ hmm. Babs Aleb àwọn ní ìyàwó nọ́mbà two yìí wọ́n ló ti fẹ́ wà expendable ju o hmm. Hmm. wọ́n ní kó gbàgbé nípa wọ́n ní kó sọ júnù wọ́n ní kó náà wá à eléyìí lè o wọ́n ní kó náà wá ẹnìkan ah, ah, pé ah, kìnnì wọ́n ní so wọ́n ní kìnnì wàhálà rẹ̀ ń bẹ wọ́n ní bọ́ba jẹ́ wípé ọba di lọ́bọ̀lọ́bọ̀ tí ọba fẹ́ bá dadi o la bóyá káwọn wọ́n ní kí wọ́n kú òun gbéyàwó ní tí wọ́n sọnù. blessing blessing wọ́n yí pé tí àwọn rò ń tà wọ́n ni pé tó bá yí pé lóòótọ́ ni arábìnrin yẹn ni ó bá fẹ́ràn ọkọ rẹ̀ wọ́n ní kó pè é wọ́n ní kó sì jẹ́ kó mọ̀ pé òun ti mọ kó sì jẹ́ káwọn ọjọ́ sọ àsọyé pọ̀ nípa bí ìrìn àjò iṣẹ́ ìránṣẹ́ rẹ̀ bí ó ṣe ní dàrú. ok mọ́mí ẹniọlá ní Chicago wọ́n ní ká sọ fún arábìnrin yòó pé kó pe dadi jí o kí dadi jí o lè mọ̀ wípé àṣírí kankan ò bò mọ́ kò sí ní tó bò làbí ọ̀run kọ́kàn arábìnrin yìí náà wọ́n ní kọ́kàn rẹ̀ ó sì lè fúyẹ́ wọ́n ní n tí àwọn rò ń ta wọn nù wọ́n ní ṣùgbọ́n kó mọ̀ wàá sọ de wàhálà o ẹ ṣeun àdúpẹ́. àfíìs ah, ọlátúnbọ̀sún wọ́n sọ nǹkan kan tí ó ṣe tí ó tiẹ̀ da tí ó yẹ kó jẹ́ ní tí ó pe gbogbo àsákèsí wọn pé àwọn kórè àtọrun o wọ́n níṣẹ́ rí dadi jí òun yẹn wọ́n ní èèyàn bíi ẹlẹ́ran ara náà ni ẹ̀jẹ̀ ń sàn lára rẹ̀ wọ́n ní ó sì yẹ kí gbogbo àwa e, ẹlẹ́ran ara ẹgbẹ́ wa àwọn ènìyàn ká mọ̀ fojoojúmọ́ rò wípé ìjákulẹ̀ mọ̀ lè wáyé látọ̀dọ̀ lágbájá ìjákulẹ̀ mọ̀ lè wáyé látọ̀dọ̀ tàmẹ̀dù wọ́n ní tíjákulẹ̀ bá sì wáyé kò ní í fìyàn rárá torí pé èèyàn ti mọ̀ pé ó ṣeé ṣe kẹ́ni ó ṣe ti ó lòdì sí ní tóun fẹ́ ọmọtọ̀ṣọ́ ayọ̀bámi afeez wọ́n ní kí wọ́n ní in fact wọ́n ní kí dadi jí o wọ́n ní kán tẹ̀síwájú kán fẹ́ arábìnrin ní sùlọ́kà wọ́n ní kán fẹ́ nílànà béèyàn ṣe máa ń fẹ́ ìyàwó wọ́n láwọn pásítọ̀ wọ́n ní wọ́n ti ń fẹ́ ìyàwó tó ju ẹyọ kan lọ wọ́n ní ẹ ti ń mm. méjì báyìí ní tí wọ́n sọnù àmọ́ bẹ́ẹ̀ àmọ́ ah. bóyá bẹ́ẹ̀ lórí abẹ́ olúṣọlá peter wọ́n ní agbé kọlù àwọn àmọ́ bí dẹ́ ń pè ah, sí ìpè rọ́ọ̀lù ah, lójú àgbo ni ẹ̀lọ́ ẹ̀ káàárọ̀ matthew seven verse twenty one hmm. wọ́n ní ṣe ẹ̀ káàárọ̀ small banka matthew. a o ojúmọ́ ayọ̀ àbí french onígbàjẹ mosketra ló ń sọ̀rọ̀ ẹ̀kọ́ àdínà ìbéèrè rẹ̀. mosketra ọmọ tó jẹ́ mẹ́ta. ọlákúlẹ̀ ọlásùn bọ̀ ah, ẹ̀kọ́ jẹ́ mẹ́ta. ẹ̀kọ́ àdínà ìbéèrè yín. amọ̀kẹ̀dẹ̀ ń béèrè yín mosketra ńkọ́ mosketra ńkọ́. akẹ̀dẹ̀ ń béèrè yín kẹ́ níbo lakẹ̀dẹ̀ tí ń béèrè mi. Ah, akẹ̀dẹ̀ ń béèrè yín lọ́wọ́ bóyá mo ti ní kẹ́ tó jẹ́ ìyẹn ni a máa ń sọ̀rọ̀ lẹ́yìn o. alẹ́ mi ọmọ èmi ọmọ jẹ àṣẹ yín lọ. ẹ lè sọ lójú mi. wọ́n wá pé àṣẹ ni. ẹ aṣá ń sọ lẹ́yìn. mosque trans. àṣẹ jẹ́ tí mò ń fún jẹ nínú ilé gan-an kò lè àyè jẹ ti yẹn. èmi ò jẹ jẹ mosque ọ. <laughs> gbogbo <laughs> o ẹja jáde nǹkan tẹ́mi kàn rí níbẹ̀ ni wípé ṣe mọ̀ pé gbogbo wa a ní jura wa lọ hmm. Hmm. nítòbí nìyẹn ìkan ṣẹlẹ̀ lọ́wọ́lọ́wọ́ báyìí tó jẹ́ pé nǹkan tí téèyàn bá sọ́jú bẹ́ẹ̀ lọ́wọ́ tó mọ̀ á mọ̀ ẹni yẹn tó jẹ́ pé mọ́mì yẹn mọ̀ láti bẹ̀rẹ̀ ọmọ yẹn báyìí bóyá ah. kò tí ì sí ọmọ yẹn túmọ̀ òun yẹn á túmọ̀ òbèrè the fact pé àyẹ̀ ò ti pé ń jòkó kó sọ fún un yẹn kò sọ̀rọ̀ bẹ́ẹ̀ ni ó ní kò sí kò tó owó bímọ síta owó tọ́ mi ò gbọ́n ìbímọ síta pọ̀ hmm. tó bá pè ń tó jòkó àwa àjọ sọ́ọ̀tù bínú bí kò hmm. sọ hmm. ìsìn báyìí ó ti jọ́lọ́ òun pè gan kò tẹ̀ sọ fún. ṣọ́ọ̀tà lọ́jọ́ lọ́hùn nípe bẹ́ẹ̀ ni máà nìyẹn àdìjẹ́ o ti lọ. ìyá òsì ńgbà tí òsì ti pè ìyàwó ẹ̀ jókòó pé mo bí mọ́ ń ta o. ọmọ mi lọmọ rẹ mọ́ bá ṣeré o ìyá rẹ̀ wà níbí kan o. ìyá gbójú. ìyá ọmọdé ibi tó kọ́ fún ó mọ gbogbo nǹkan ó mọ̀ ó dẹ̀ gbé kó dẹ̀ woman yẹn ò dẹ̀ sọ̀rọ̀ ìfàtì tí mo ti mọ̀ mo nírú àwọn eléyìí àwọn eléyìí tún yàtọ̀ o hmm. àwọn kan wà wọ́n ní liver o àwọn kan wà wọ́n lẹ́dọ̀ o. ṣé ní tẹ́ wá gbìyànjú láti sọ. ó depend ilé àtọ́ba obìnrin yẹn tó bá hmm. mọ̀ pé máa máa mú hmm. hmm. nínú ọkàn tẹ̀ mọ́ pẹ́ lómi ìwà depression ló máa kọ́ọ̀sì tó bá ti ní àfẹ́ tó bá mọ̀ pé òun ò tí ì fẹ́ kúrò ní bàbá yẹn tó kò sẹ́ni tó lọ́kọ tí ò mọ̀ e fún tó bá jẹ́ pé dádì máa ẹni dọ̀bálẹ̀ pàmí sílé má pàmí síta lọ̀rọ̀ ti wá báyìí bọ́ tó bá mọ̀ pé dádì rèé ọkọ̀ ń forúkọ jẹ́ránṣẹ́ ọlọ́run ni go and do your work sọ Mm. òun ò dẹ̀ ní fẹ́ sọ pé òun fẹ́ bá ṣẹ́ ìránṣẹ́ dádì jẹ́ bọ́ kó sígbà tí obìnrin yẹn máa rí dádì lórí pulpit ah. kí ọkọ ẹ̀ ò ní máa strike mm, mm, ọkọ ẹ̀ máa padà kò sí preaching tí dádì fẹ́ preach o ẹ má jẹ́ nǹkan yín o gbogbo ọkọ ẹ̀ máa máa flashback ní pé. Oh. Hello. Ah, ẹ ṣeun ẹ ṣeun mo ẹ ṣe àdúgbò. ọlọ́run bàbá ọ̀gbẹ́ni Wàsíù láti Chicago bẹ́ẹ̀ ṣe ń pè wá à ń rí o ìpè ló ń dán ló ń dara wọn Yẹ́misí Ọládẹ̀jọ Odùọlá wọ́n pé ká lọ sínú ìwé mímọ́ ti Matthew oríkeje ẹsẹ̀ kọkànlélógún wọ́n ló pé kì í ṣe gbogbo àwọn tó ń pè mí ní orúkọ Ọlọ́run ni yóò wọ ìjọba ọ̀run ntí ọkọ bẹ́ẹ̀ ni. ẹ ṣe ntí ọkọ bẹ́ẹ̀ ni. ntí ọkọ bẹ́ẹ̀ ni. ok ẹ ló ẹ káàárọ̀ ìpè láfi mọ káàdì rẹ fún tiẹ̀ ní ẹ lẹ́wọ̀ káàárọ̀ ẹ máa ṣe ẹ káàárọ̀. mrs ọ̀ṣọ́ ló ń pè yín láti maryland. yàwó ọ̀ṣọ́ láti amẹ́ríkà ń gbọ́ yín máa. <laughs> ẹ káàárọ̀ yes mm. um, mi ò gbọ́ most of the comments torí pé mo ń try láti get yín eh, but eh. nǹkan tèmi kàn máa sọ ni pé we all of us are talking as if pé a kì í ṣe human being hmm, hmm. a kì í ṣe ọlọ́run ọlọ́run nìkan bẹ́ẹ̀ ni ọlọ́run nìkan ni ò lè fail nítorí pé nìyẹn jẹ́ òjíṣẹ́ ọlọ́run does not mean pé kò lè fail the only thing tẹ́mi ò láìkí náà ni pé ó wà deceptive pé hmm. kò kàn jẹ́ kí woman yẹn mọ̀ yẹ́n hmm. mọ̀ ọkùnrin in nature ọkùnrin máa ń wà polygamous in nation, hmm. and a dẹ̀ ti sọ kí ni maybe about three weeks ago pé ọkùnrin tán àbá ti bí ọmọkùnrin ẹ̀ mọ̀ pé problem ni wọ́n máa máa wá ọmọkùnrin káàkiri. ẹ ẹ ṣe gbogbo ọkùnrin. ẹ <laughs> eh, wẹ́ eh, eh, most of ọkùnrin ṣáà tí ò bá jẹ́ gbogbo ọkùnrin but most of ọkùnrin most of socially níbi táwa ti wá. Hmm. ọkùnrin is always a problem hmm. ọkùnrin is always the big deal bíi pé obìnrin ò lè ṣorí rẹ̀ ṣóbìnrin kọ́ ni ọba England ni bẹ́ẹ̀ ṣóbìnrin kọ́ ni ọba England ni. ní kúkúrú èdè kí lẹ fẹ́ kóbìnrin yẹn ṣe. nǹkan tí èmi máa sọ fún obìnrin yẹn ni wípé ṣebí taba ní kóbìnrin yẹn dákẹ́ kó má sọ̀rọ̀ àfẹ́kóbìnrin yẹn ní mental problem. ọgbẹ́ni bẹ́ẹ̀ ni i'm looking at it in uh, medical term ó hmm. máa ní mental problem hmm. ṣẹ́rí tí èèyàn ò bá sọ nǹkan tó wà lọ́kàn ẹ̀ síta ó lè jẹ́ kí orí èèyàn dàrú so kí obìnrin yẹn because of that kí obìnrin yẹn kó sọ kó pè é jókòó kó sọ fún after all ó ti bímọ kí ó tó fẹ́ so it's not a big deal kí obìnrin yẹn kàn lo gbójú ẹ̀ kó mójú kúrò ń bẹ̀ hmm. ṣẹ́rí gbogbo wa mo mọ̀ pé tí n bá sọ̀rọ̀ tí mo fẹ́ fẹ́ lómi ẹ̀ abú mi lórí kí ni pé ẹ̀ wọ́n lè trust ara wọn nobody should be trusted. Mm èmi ò hmm. trust ara mi bẹ́ẹ̀ mi ṣe wáyé hmm. èmi ò bẹ́ẹ̀ yẹn trust ara yín o ah, eh, ọlọ́run ẹlẹ́ẹ̀tún trust ara yín. bẹ́ẹ̀ ni because we are human being ah, ẹ jẹ́ kí n sọ fún yín we are human being go deep we are human being ọlọ́run má jẹ́ kí nǹkan burúkú kọjú síyàn ẹ máa change ni attitude yín máa change okay hmm. you only know why you are talking right now you don't know what is gonna happen if anything happen to you in the next few minutes ẹ jẹ́ ká sòótọ́ ọ̀rọ̀ fúnra wa all of us talk as if we are God we are not God ẹ̀mí ọlọ́run nìkan ló lè gbé wa dúró. ìyáwó ọ̀ṣọ́ tí mi ò bá sì ń gbọ́ máa pé arákùnrin yìí ṣe àṣìṣe kò sọ pé kì í ṣe ìrànṣẹ́ ọlọ́run ọlọ́run lọ́mí yẹn mo ní ah, pé arákùnrin pé ká gbà pé àṣìṣe ni pé èèyàn ẹlẹ́ran ara ni wa kò sọ pé kì í ṣe ìrànṣẹ́ ọlọ́run kò sọ pé ọlọ́run ò pé èmi ò sọ èmi ò èmi ò sọ wípé ká pé ká má ká má pọ̀ mo sọ mo ní ó wà defective ni mi ò fi láìkí nǹkan tó ṣe mo dẹ̀ sọ pé àkì í ṣe ọlọ́run Allah kì ṣe ọlọ́run he is a human being like any of us a ti gbé kíní sí orí ga jù pé èèyàn kan èèyàn ọlọ́run èèyàn kan èèyàn ọlọ́run ọlọ́run má jẹ́ kẹ́ni one of us kó ṣìṣe kẹ́mi ọlọ́run kó má dágbére fún wa kẹ́mi ọlọ́run bá di èèyàn mú nìkan tẹ́ẹ̀nì ọlọ́run bá di èèyàn mú nìkan lèèyàn lè ṣe kéèyàn lè jẹ àtúnjàjà ní ọ̀rọ̀ ayé yìí hmm. ẹ ṣe wọn ti fọkùn mú òkú dayọ ẹ ṣe àdúgbò náà ẹ ṣe wọn. Hmm. Hmm. níbo ojú rẹ̀ dá ọlọ́run bàbá. níbo ló. ṣé fàpíà wọn ní ká gba ẹyọ kan sí i. hello. hello ẹ káàárọ̀. ilé káàárọ̀. ẹ ṣe kánmọ́kánmọ́. tóbi ló sọ̀rọ̀ láti ìlú ìjẹ̀bú. rédíò yín wà lókè. kò sí lókè o. ó dà ẹ ṣe pápápá àti fẹ́mi wà lọ. ẹ̀yin dà. ọjà ọjà tíntín àtẹ̀jíṣẹ́ pọ̀ o lórí hmm. ẹ̀rọ ayélujára bẹ́ẹ̀ gẹ́lẹ́ àwọn àtẹ̀jíṣẹ́ pọ̀ lórí ẹ̀rọ ìbáraẹnisọ̀rọ̀ wa àlè lórí ọ̀fẹ́ láti ka gbogbo rẹ̀ délẹ̀ yín tí àwọ̀ sọ fún mọ̀mí jí o ni pé lórí Facebook wa yìí ẹ gbìyànjú ẹ lọ rèé wo ètò yìí ẹ lọ wò ó padà nígbà tí àwa bá dìde tán lórí ètò múlẹ́rọ́ fún tèmi oníyàn ṣe ọlọ́bẹ̀ ṣe gbogbo èèyàn tí ẹ tó bá wà fẹ́ jẹ́ làárọ̀ gbogbo yín pátápátá òun kí láì dá ẹnìkan sí gbogbo ẹ̀yin tẹ́ pè wọlé ẹ̀yin tẹ́ gbìyànjú láti pè tí ìpè yín ò lórí ọ̀fẹ́ láti wọlé gbogbo ẹ̀yin tẹ́ fi mẹ́sẹ̀gì sọ̀wọ́ lórí Facebook àtẹlẹ́ ìta ka àtẹlẹ́ ìta lórí ọ̀fẹ́ láti kà gbogbo ẹ̀yin tẹ́ fi àtẹ̀jíṣẹ́ text message sọ̀wọ́ àti àwọn tá lórí ọ̀fẹ́ láti kà àtàwọn tá lórí ọ̀fẹ́ láti kà gbogbo yín àkìyìn ilé tí náà ò ní dàrú àárín ẹ̀yin àtolólùfẹ́ yín kò ní dàrú. Ọlọ́run gbogbo ọmọ tá ẹ bá bí ìta ẹ kó wálé orí ọyẹ èsùn ta orí oyè kì í sùn ta ńgbà tí lè tọkàn yín di tẹ́ ẹ fi lè ṣe tẹ́ ẹ fi lè wù níwà ẹ má jẹ́ kí ẹrù ọba yín láti wá sọ pé. bí irú àwọn tó wá jẹ́ pé àṣìṣe ní nǹkan àtàṣìṣe àtàmọ́mọ́ àtàṣìṣe àtàmọ́mọ́ ṣe hmm. ẹ kọ́ ọmọ wálé ẹ dọ́mọ pọ̀tọ́ àbíbò wá ni torí ẹ ọ̀dà òburú bẹ́ẹ̀ bá kún ọ̀pọ̀ ní ìsìn yọ lẹ́yìn ìgbà tí ọba jẹ́ wípé ẹ bá tíráfù. kí dádì ọ̀ travel lọ bò. gbogbo ibi tẹ́yàn bá travel ìrìn àjò ìrìn àjò ń jẹ́ ètò àmọ́ lọ táàmọ́ rí ọlọ́run ó jẹ́ àmọ́ lọ. àmì àmì ẹ̀ pọ̀. ẹ jẹ́ àmọ́ lọ lọ́sẹ̀ yìí pẹ̀lú bógo bó ṣe ń jẹ́ tọ́lọ́run bá a bá lọ lọ́sẹ̀ yìí á tún padà wá ní ọjọ́ mẹ́jọ lẹ́yìn ètò yìí ọ̀rọ̀ tó bá ní í ṣe nípa àdílé nìkan ni o ẹ gbọ́ wa dáadáa o ọ̀rọ̀ òdílé nìkan la máa ń tẹ́tí gbọ́ lórí ètò yìí kì í ṣe ẹnìkan jẹ mí lówó wọn ò tí ì san mm, owó mi o gbàgbé ẹrù sẹ́yìn mẹ́kà o àbí orí mo fẹ́ rí mm, mm. ẹ bá wá dé àwòrò kọ̀ọ̀rọ̀ ìdílé ni orí ni ah, o ọ̀rọ̀ ìdílé pé ìwé bọ̀ nígbà bá wá dé yóò wá di pé owó gbọ́múlé láǹtà mi tí mo bí ṣe san èmi ò sì wá mọ iye ara tiwa náà wọ́n wẹ́ wọ́n wẹ́ tààrí náà ni ẹ àwọn nọ́mbà tí ẹ fi máa bá wa sọ̀rọ̀ lẹ́yìn ètò yìí nọ́mbà tó lu já sọ́dọ̀ orí tààràtà zero eight zero twenty three thirty three sixteen eighteen zero eight zero two three mẹ́ta sixteen eighteen zero zero twenty three thirty three sixteen eighteen ọ̀pọ̀lọpọ̀ tẹ́ ń gbọ́ lórí ètò yìí náà láti pàṣẹ kí wọ́n fohùn sọ́wọ́ voice note lórí whatsapp àbí mm. kan kọ́ àbí kan wá rí wa pàápàá ẹni tí ò bá tiẹ̀ fẹ́ yọjú rárá pé ká má rojú yín. ọ̀dà mm. kò burú bẹ́ẹ̀ bá níbi tẹ́ ẹ fẹ́ bá fẹ́ pe ọrùn náà ìyẹn èmi láti jẹ́ pé ká jọ sọ̀rọ̀ zero nine zero one seven six five six two nine seven zero nine zero one seven six five six two nine seven tàbí zero seven zero five nine five nine five nine zero five títí jọ́ mẹ́jọ táàmù tuntun wá fún yín ẹ̀yin náà ẹ̀ mọ́ tọwọ́ tí ń dùn yín bọ́ abẹ́ aṣọ ò adárùnmọ́ra làrùn ń pa ọmọdé aago méje orí àtọrùn àátúnbalẹ̀ bàgẹ́. ọlọ́run kò sí lórí. Fresh FM nìbàdàn la wà. ìkànnì fresh one zero oh five point nine fm ilé ìtúkalẹ̀ sílé orin challenge nílùú ìbàdàn láti ń kàn sí yín gbogbo ẹ̀yin olólùfẹ́ wa tẹ̀ ń gbọ́ wa káàkiri àgbáyé akínyìn ẹ kú déédé àsìkò yìí àsìkò tó ti tó fún kéde tá a ní lórí àtẹ̀ ti sáà yìí ní báyìí ẹ̀tẹ́tí sí ìkéde pàtàkì yìí èyí ni láti sọ fún gbogbo ọmọ ẹgbẹ́ sip microfinance institute mfi wípé ìpàdé ọlọ́dọọdún tọdún 2021 tá a wà yìí yóò wáyé tó bá di ọjọ́ ajé monday ti ṣe ọjọ́ kejìdínlógún oṣù kẹwàá ọdún 2021 tá a wà yìí international conference center yunifásitì ilẹ̀ ìbàdàn òní ó ti wáyé ní dédé aago mẹ́sàn-án òwúrọ̀ gerege fún ìdí èyí wọ́n ń pàrọwà fún gbogbo ọmọ ẹgbẹ́ láti péjúpésẹ̀ síbi ìpàdé ọ̀hún pẹ̀lú káàdì ìdánimọ̀ wọn eléyìí tó bá bá gbà mu lọ́wọ́ wọn ẹ ṣé púpọ̀ a ó máa retí yín o. morning. You are listening to Fresh 105.9 FM, Ibadan. Please listen to this personal paid announcement. This is to inform SIP MFI members that the 2021 annual meeting will hold on Monday, 18th October at the International Conference Center, University of Ibadan, by 9 a.m. Members are advised to come with their valid ID card. Thank you. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. For your sufficient grace. Your sufficient grace. Unlimited mercy. For your sufficient grace. Unlimited love, One more For your sufficient grace. Unlimited

Yìn Olúwa olóore àánú rẹ̀ yóò wà títí lódodo dájúdájú. Ó ń bá gbogbo ẹ̀dá láyé ó ń pèsè fún àìníwá àánú rẹ̀ yóò wà títí lódodo dájúdájú. oore rẹ o. èmi á dúpẹ́ jẹ mímu oore ìdáàbòbò a ah, èmi àdúpẹ́ oore rẹ o a ah, èmi àdúpẹ́ oore rẹ o bàbá èmi àdúpẹ́ ah, èmi àdúpẹ́ oore rẹ o èmi àdúpẹ́ oore rẹ o mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o ọpẹ́ yẹ bàbá mẹ́lẹ̀ ṣàìdúpẹ́ oore rẹ o bàbá ọkàn mi yọ nínú olú àdúrà torí kò jẹ́ iye fún mi òun rẹ̀ dùn púpọ̀ láti gbọ́ adùn ni láti rojú rẹ̀ èmi ọ̀ èmi ọ̀ nínú rẹ̀. mi torí ènìyàn nínú rẹ̀. ti ah! pẹ́ tó ti wá mi kí mi jìnnà ṣàgó. Ìrìn olúwa. Gbé mi wá sílé lápá rẹ̀ níbi tí pápá tuntun wá èmi ò. Ìbàdàn kí ni so Fresh FM nìbàdàn làwà five five star pin hash. baba junior you don't dey talk for dream again. Oh, star five five five star pin hash. What you one be star five five five star pin hash again. That na the number wey you no suppose forget o oh. dial star five five five star pin hash to get six times your recharge with airtel 6x come enjoy six hundred naira berekete bonus instant on top every hundred naira recharge na for everybody wey dey airtel o. Oh. Hey, mama junior she sleep well. star five five five star pin hash. airtel the smartphone network shey you sef don tire of di plenty queue wey dey for inside bank or to dey wait for atm just when e reach your turn make you see say di atm dey out of service or money no dey inside abi you dey look for fast reliable and efficient way to take do your deposit and your withdrawal <laughs> we don bring di right solution for you open mobile money merchant that's na di largest merchant network for inside nigeria with over 500000 merchants nationwide make you rest your mind so you go always get open merchant wey dey near you download open app today and click on top di nearby merchant feature make you sef for fit see open merchant wey dey close to you no be there for endo yourself go fit make extra money only because of say you become OP pos merchant and yourself they offer financial service to people waiting for your community download OP sharp sharp and make you begin to enjoy this plenty will it there. The OP app they available on top google play store and even on top app store. yo so they call you a dance legend one move and you have their attention. <laughs> then, when you start to crumb to the beat, everyone goes wild screaming for more. But all of the people in your area know you. Here's your chance to move from local champion Record Breaker. Let your dance skills take you and your crew to the top at the Globe Battle of the Year Nigeria Dance Competition, where you get to face off with Nigeria's finest. Grab your share of 84 million naira in prizes money and stand a chance to represent Nigeria at the Battle of the Year World Tournament. Go ahead, visit globeotynigeria.com now to enter 84 million naira prize money, unlimited Fame, Glow Battle of the Year Nigeria, Dance Unlimited. Fresh 105.9 FM. Professionalism nurtured by experience. Ìwọ ló pọ̀ tó gbé ayé mi ró. Ọlọ́run mi kò máa mú iṣẹ́. Ìwọ ló pọ̀ tó gbé ayé mi ró. gbé ayé mi ró. Ọlọ́run mi, ó máa kú iṣẹ́. Ayérayé o. Ìkọlọ́pọ̀ tó gbé ayé mi ró. Òkú ayé mi. Ọlọ́run mi, ó ṣe fún ọ. Ìwọ lójú tí mo fi ríran. Ìwọ létí.